Tinubu nílò àdúrà gbogbo ọmọ Nàìjíríà torí ìlera rẹ̀ lásìkò yìí o Àtíkù ló sọ bẹ́ẹ̀ olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP Alhaji Atiku Abubakar ti pàrọwà sáwọn ọmọ Nàìjíríà pé níbi tọ́rọ̀ dé yìí kò sóhun méjì tí ẹlẹgbẹ́ òun ti ẹgbẹ́ All Progressives Congress APC táwọn jọ díje fúnpò ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nílò látọ̀dọ̀ wọn ju kí wọ́n gbé ọwọ́ àdúrà sókè fún gidigidi lọ nítorí ipò tí ìlera rẹ̀ wà lásìkò yìí àtìkù sọ̀rọ̀ yìí lọ́jọ́ àìkú sunday ọjọ́ kẹrìndínlógún oṣù kẹrin yìí lórí ìkànnì abẹ́yẹfò twitter ọ̀kan lára àwọn agbọ̀rọ̀sọ fétò ìpolongo ìbò ààrẹ rẹ̀ amòfin àgbà daniel buhala tó gbẹnusọ fún un ó kọ ọ̀rọ̀ náà báyìí pé ohun tó kù díẹ̀ káàtó gidi ni báwọn alátìlẹyìn Tinubu ṣe lọ ń gbé àwọn fọ́tò àti fídíò àtijọ́ nípa Tinubu jáde tí wọ́n sì ń jù ú sórí ẹ̀rọ ayélujára bíi pé èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yà ni èyí ló sì jẹ́ káwọn èèyàn mọ̀ pé àpamọ́pabo àti àbòsí kan ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìlera Tinubu àti ibi tó wà ní pàtó báyìí ohun tí Tinubu nílò látọ̀dọ̀ gbogbo ọmọ Nàìjíríà rere ni àdúrà níṣẹ́ ló yẹ ká gbọ́wọ́ àdúrà gidi sókè fún un dípò àwọn nǹkan rádaràda táwọn abẹ́sìnkáwọ́ tí wọ́n yí Tinubu ká tí wọ́n ń sọ̀rọ̀ fáwọn oníròyìn ń bá kiri ní gbogbo ìgbà yìí àwọn ẹgbẹ́ alátakò kò sọ̀rọ̀ nípa ìlera àti ibi tí Tinubu wà ọ̀rọ̀ ẹjọ́ tó wà ní kóòtù nípa ètò ìdìbò tó wáyé kọjá la gbájúmọ́ àmọ́ níṣe làwọn aláìmèyí tó kàn amúgbálẹ́gbẹ̀ẹ́ oníròyìn tó yí i ká ń gbé àwọn fọ́tò irọ́ àti fídíò èké kan jáde bíi pé wọ́n ṣẹ̀ṣẹ̀ yá ni àwọn aláìlọ́gbọ́n tó ń ṣe bí ọlọ́gbọ́n dédé tẹ́ ò bá gbàgbé ó ti lé lọ́sẹ̀ mẹ́ta báyìí tí ọkùnrin tí wọ́n fi joyè jagaban tilẹ̀ bọ̀gú yìí Tinubu ti tẹkọ̀ létí lọ sílùú òyìnbó àwọn agbẹnusọ rẹ̀ sọ pé níṣe ni bàbá ẹni ọdún mọ́kàndínláàádọ́rin náà lọ fara nísinmi torí fún ọ̀pọ̀ oṣù ló ti fi kópa nínú ètò ìpolongo ìbò àti ìdìbò tó wáyé kọjá èyí tí wọ́n kéde nígbẹ̀yìn pé òun ló jáwé olúborí wọ́n ní bàbá náà yóò dé orílẹ̀-èdè France àti United Kingdom tí yóò sì kádìí ìrìn àjò rẹ̀ sí Saudi Arabia níbi tí yóò ti lọ ṣe ájì àmọ́ ní báyìí kò sẹ́ni tó gbúrò Tinubu o. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.